okùnfà àkọ́kọ́ òun ni okùnfà tí màá pè ní okùnfà àtiléwá okùnfà kejì ni ma pè ní okùnfà àtòdéwá okùnfà àtiléwá òun ni wípé ọ̀rọ̀ sá ọmọ mariam. àti ọ̀rọ̀ Maryam àti ọ̀rọ̀ tíra tọ́lọ ń sọ̀kalẹ̀ fún Ìsá ọmọ Maryam àti ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn nǹkan tí mo kà lẹ́wọ̀n yẹn ọ̀rọ̀ Ìsá ọmọ Maryam aleyhisselam ọ̀rọ̀ ìyá rẹ̀ Maryam radiyallahu anha ọ̀rọ̀ tíra tí Allah sọ̀kalẹ̀ fún ànábì Ìsá tí í ṣe àlìyìnjìn àti ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ lójú ayé rẹ̀ àti lẹ́yìn rẹ̀ àwọn ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ó wà nínú àlùkùránì digbí ó sì wà nínú tíra hadith anabi sọ́lọ̀lọ́ alayhi wa tó ní àlàáfíà. èyí ni okùnfà àti léwá ṣé nígbà táwa mùsùlùmí tí a bá ń ka àlùkùránì tí a ń túmọ̀ rẹ̀ sí èdè abínibí wa tí a bá ń ka hadith ànábì sallallahu alaihi wasallam tí a ń túmọ̀ rẹ̀ sí èdè abínibí wa ṣé tá bá wá ka tírà wa kan ọ̀rọ̀ ànábì Ìsá ọmọ Màríyámù káfò ṣé tá a bá ka síra wa kan ọ̀rọ̀ mọ́ríyámù kájà kọjá ṣé tá a bá ka síra wa kan tíra tọ́lọ ń sọ̀kalẹ̀ fún Ìsá ọmọ mọ́ríyámù ká gbójú kúrò ń bẹ́ẹ̀ ṣé tá a bá ka síra wa kan ọ̀rọ̀ ọmọ lẹ́yìn ànábì lójú ayé rẹ̀ àti lẹ́yìn rẹ̀ kápájẹ ká gbójú kúrò ń bẹ́ẹ̀ èyí onílàákàyè ṣé ká máa fò bẹ̀ ni ṣé ká fò bẹ̀ kò ṣeé fò kò ṣeé fò àwọn ọ̀rọ̀ òdodo tí àlùkùránì mú wá tí hadith Anabi mú wá lórí ọ̀rọ̀ Anabi ànábì sọ ọmọ Maryam lórí Maryam ìyá rẹ̀ lórí tíra tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún lórí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó di dandan fún wa ó di dandan fún wa pé kàkà jáde sí etí ìgbọ́ àwọn èèyàn ó di dandan fún wa káàkà jáde sí etí ìgbọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bó ṣe wà nínú tírà wa èyí ni okùnfà àti léwá èyí ni okùnfà tí mo pè ní okùnfà àti léwá. kí ẹnìkan wá máa sọ fún wa pé ká má sọ̀rọ̀ Ìsá ọmọ Máríyámù Jésù Kristi ká má sọ̀rọ̀ Máríyámù ká má sọ̀rọ̀ nípa tírà tọ́lọ ń sọ̀kalẹ̀ fún Ìsá ká má sọ̀rọ̀ nípa ọmọlẹ́yìn rẹ̀ lójú ayé àti lẹ́yìn ikú rẹ̀ tí àwọn ọ̀rọ̀ náà sì wà nínú tírà tiwa ìsọkúsọ ló ń tọ̀ ń sọ ìsọkúsọ ló ń sọ. ìyẹn ení okùnfà àtòdéwá ṣe rí okùnfà àtòdéwá yìí ó wá jẹ́ oríṣi méjì ó pín sí méjì ọ̀kan okùnfà àtòdéwá láti ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì ìkejì okùnfà àtòdéwá láti ọ̀dọ̀ ìjọba nàìjíríà ní ti okùnfà àtòdéwá láti ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì ìyẹn ni pé nígbà tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n bá bọ́ síta. Si tí wọ́n ń sọ ọ̀rọ̀ nípa ànábì Ìsá ọmọ Maryam aleyhisalam tí wọ́n ń sọ̀rọ̀ nípa mariam ìyá rẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ nípa tírà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ọmọlẹ́yìn rẹ̀ lójú ayé rẹ̀ àti lẹ́yìn ikú rẹ̀ tí wọ́n bá ń sọ ọ́ ní ìyapa sí ohun tí kùránì àti àdífì sọ ó di dandan fún wa ká fọ èsì rẹ̀ fún wọn bákan náà tí wọ́n bá ń sọ ní ọ̀nà òdì tí wọ́n tún wá ń fi àlùkùránì tiwa tàbí àdísì tiwa tí wọ́n bá tún fi ń jẹ́rìí gbé ọ̀nà òdì náà lẹ́sẹ̀ ha ó di dandan gbọ̀n fún wa láti fọ èsì láti fọ èsì mo sì fún wa ní àpẹẹrẹ ní àná ohun tó ṣẹlẹ̀ ní Báṣọ̀run níbi ọdún mélòó sẹ́yìn <clears throat> èyí tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní Kọ́lọ́kọ́ ìyẹn ṣẹlẹ̀ ní 1990 9495 9495 ṣọ́ọ̀ṣì yẹn wà ní ní express Ìbàdàn Lagos Lagos express way ní other side ibi tí ń pè ní bóyá for Ganesha or whatever nígbà náà èmi ń gbé ní àdúgbò kọlọkọ ṣọ́ọ̀ṣì yẹn wá wà ní sọdá express ní alẹ́ ni spíkà wọn ń já tó sí mi létí tẹ́nìkan ti pèrè ní akéúgba jésù tó wá bọ́ sínú Quran nítorí àti tako àwa mùsùlùmí lórí ìjẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run Allah kùránì gan fara mọ́ pé ọlọ́run ọba o ọlọ́run bàbá wà ọlọ́run ọmọ wà ọlọ́run ẹ̀mí mímọ́ wà nínú kùránì wọ́n wá lọ ké súrọ́tù ìkìláàsì ó ké súrọ́tù ìkìláàsì ó kà ní lárúbáwá inú mi ti kọ́kọ́ dùn ún gbà tó kà ó tú rádaràda ibi tábà ti ní lámúyẹ̀ lédí pòun ò bímọ òun tú sí pọ́lọ́ ń bímọ wọ́n sì bí òun ẹ dákun mùsùlùmí tó bá gbọ́rù yẹn ṣé kò ní jáde láti fọ èsì nígbà tí mo ń sọ yìí ayé ò tí ì ayé social media 1994-95 ayé ò tí ì social media ìyẹn báwọn nígbà tí mo tún ń gbé ní Ìbáṣọ̀run bí mùsùlùmí kan ṣe wá ké sí mi lẹ́nìyẹn ń pé wọ́n ń ṣe ìsọjí kan ní tòsí ọjà o tí pásítọ̀ kan pe rẹ̀ ní atógba Jésù o tó sì ń yanu tí ń sọ pé àlùkùránì gan fi rinlẹ̀ wípé ọlọ́wọ́n ọba o ó bímọ ọlọ́run ọba ó ṣe gbá ó ṣàwo mo mà lọ síbẹ̀ mo lọ síbẹ̀ pásítọ̀ ti sá lọ pásítọ̀ tó ń gbà lálejò ló ń kúnlẹ̀ ló rọ́ bàbá pẹ̀rù rẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ mo ní àní kẹ́ ẹ má ka àlùkùránì àmọ́ tẹ́ ẹ bá ti kà á bọ́ ọ̀tá lárúbáwá ìtumọ̀ rẹ̀ níbàámu sí <clears throat> èdè inú rẹ̀ oníkẹ́ tú síta fáyé. the same thing tún ṣẹlẹ̀ ní ayé kalẹ̀ ń bíbà yìí tí pásítọ̀ kan náà tún lọ pe pásítọ̀ míì wá. tọ́ba lọ rẹ̀ kọ àwọn àyà kan sọ́wọ́ tó ń pè títa sórà ali imran sóràtù nìsá sóràtù lèmáídà tó ń ṣe àfi ti ohun tí ò sí nínú àwọn àwọn yẹn tó ń ṣe sínú ẹ̀ okùnfà tó dé wá nìyẹn tẹ́ ẹ bá fẹ́ wa tẹ́ ẹ bá fẹ́ wa ẹ kó ti gẹ́lẹ́ bó ìtumọ̀ tó sì bá lọ náà lẹ́sì fún un. nípa èyí ìgbàkígbà táwọn kìrìsìtẹ́nì tí wọ́n bá lọ tọwọ́ bọ ìtumọ̀ àlùkùránì lójú tàbí ìtumọ̀ àdìsí ànẹ́bì lójú sallallahu alaihi wasallam àwa mùsùlùmí àníwòrán ó di dandan fún wa nígbà náà ká jáde ká èsì a kì í dákẹ́ kú ṣe é pé tí a bá fọ èsì tí wọ́n bá gbé àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá sí orí ìdá ọgọ́rùn-ún orí 100% àwọn tí Allah ó jogún ìmẹ̀sìn fún nínú wa àtò five percent ninety five percent mùsùlùmí nílẹ̀ Yorùbá wọn ò lè dá àlùkùrá níkà yanjú àwọn tó lè dá àkànú wọn níwọ̀nba agbára wọn gbogbo ninety five yẹn ni ò lè dá túmọ̀ àlùkùránì wọn ò sì lè dá àdíìsì ànábì kà bẹ́ẹ̀ sì ni wọn ò lè dá túmọ̀ ok tó túmọ̀ sí wípé àwọn tí wọn ò lè dá kéwú túmọ̀ láàrin àwa mùsùlùmí wọ́n pọ̀ ju ọwọ́ àwa tí a lè ka kéwú tá a sì lè túmọ̀ rẹ̀ sí ìdábí níbí wa nígbà tí àwọn tí wọn ò lè dákéwú kà yìí wọn ò lè dákéwú ké wọn ò lè dá tíraka wọn ò sì lè dá túmọ̀ fúnra ara wọn tó dá sí pé wọ́n ń tẹ́tí gbọ́ ìtumọ̀ rẹ̀ àti kíkà rẹ̀ lẹ́nu àwọn olùmọ̀ àfẹ́ẹ̀sìn ni àwọn iná sì ni wọ́n láǹfààní àti gbọ́ pé pásítọ̀ kan rẹ́fúrẹ́ǹdì kan wòlíì kan ó túmọ̀ àlùkùránì báyìí yóò sì kà kún òdodo nígbà tí kò bá sí àáfàá kankan tó jáde láti fọ èsì wọ́n kà kún òdodo nígbà tí kò bá sí àáfàá kankan tó jáde síta láti fọ èsì eléyìí sì léwu púpọ̀ nítorí wípé lọ́gán sí irú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ tí wọ́n bá ti rí i pé àáfàá kankan ò fọ èsì ohun tí ó sọ ni pé kí wá ló wá kí lòun tún dúró ṣe mọ́ nínú ìsìláàmù yóò ní kí ni òun dúró ṣe mọ́ nínú ẹ̀sìn ìsìláàmù nígbà tí pító ti tọ́ka sí wípé ọlọ́run bímọ tó sì kó ti kùránì tó ní ọlọ́run ẹ̀mí mímọ́ ń bẹ lọ́tọ̀ tó sì kó ti kùránì kódà nígbà míì àwọn kìrìsìtẹ́nì wọ̀nyí wọ́n á kó ti àyà nígbàtẹ́ bá débẹ̀ nǹkan ní ilẹ̀ ẹ̀bà ń bẹ̀ ẹ̀ńtáàlì nítorí náà ẹ̀yin olùgbọ́ mi dandan ni fún àwa mùsùlùmí nígbà náà tírú eléyìí bá ti ṣẹlẹ̀ ká jáde síta ká ṣe àlàyé pẹ̀lú ìmọ̀ ká ṣe àlàyé pẹ̀lú ìmọ̀ ṣíṣe bẹ́ẹ̀ láàfi já àwọn òpùrọ̀ pàìtọ̀ wọ̀nyẹn nírọ́ ẹ̀yin ẹ̀wọ̀n nìsín nígbà tí nígbà tí ọba Solomoni tó náà bọ́ta tó di onírègbè tó ní kò sí ááyà tó ní kápírùn wákàtí márùn nínú àlùkùránì ọ gbà pé ááyà tó ní kápírùn wà ní kùránì ṣùgbọ́n kò gbà pé ááyà tó ní kápí wákàtí márùn wà nínú ṣe àlàyé fún wípé tó bá lórí ááyà tó ní mú ááyà sọ bá mú áyà tó sọ bí a ṣe kírun wá àti àwọn nǹkan tó rọ̀ mọ́ ìrun níwọ̀n ìgbà tó ọba ti lè rí áyà tó ṣàlàyé bá ṣe kírun o lè rí áyà tí ó sọ pé ẹ̀ẹ̀márùn ni tí ó dákọ ẹ̀ẹ̀márùn ó lóun ń wá aya tí ó dákọ ẹ̀ẹ̀márùn èsì táwọn àáfàá jáde tí wọ́n fún yìí a ti la àwọn mùsùlùmí kòkè ó kò béèrè lọ́wọ́ rẹ̀ ni a là wọ́n lọ́wọ́ rẹ̀ ni ó ní kí mùsùlùmí ó ní kó kírun bí ó bá ti wù ú kò pọn dandan kó lọ sínú mọ́sálásí kò dandan kó kí ní ẹ̀ márùn-ún ìbá àti ilẹ̀ méjì ìbá àti ilẹ̀ mẹ́ta ẹ ṣé tí kùránì wá sọ nìyẹn ṣé nǹkan tí àdìsá nẹ́bí wá sọ nìyẹn ṣé ká wá dákẹ́ ká máa wòran kó fi kó bá àwọn kòkè òkò béèrè bi àwa tá a nímọ̀ wípé ǹjẹ́ a ṣe àlàyé fún àwọn ènìyàn nígbà tí àwọn kan fẹ́ dojú ọ̀rọ̀ ẹ̀sìn so dandan ni fún wa ká fọ èsì ká ṣe àlàyé fún un lẹ́nì kọ̀ọ̀kan wá fi bọ́ta láàyè ọ̀dọ̀ rẹ̀ tó ní kálukú sì ń ṣàlàyé pé àlùkùránì o ó máa mú àṣẹ wá ó máa mú àṣẹ wá ìtúpalẹ̀ àṣẹ yẹn nínú àdìsí àmẹ́bí la máa ti rí lórí kẹ́límọ́tù ṣàhádà àṣẹwá lórí ẹ̀nu kùránì ni bá a ṣe wí inú àdìsí ló wà táàpù sọ pé aṣíhádù allah ilaha illallah wa aṣíhádù anna muhammadu rasulullah ohun tí mo wí yẹn kò sí nínú àlùkùránì òun sì ní orígun àkọ́kọ́ nínú ìsìláàmù inú àdísì ló wà so ò sí àlàyé àṣẹ nínú kùránì tó jẹ́ pé inú àdísì ànẹ́bì ló wà tọba solomoni wá fẹ́ àdísì wa lọ́wọ́ sẹ́ni tó fẹ́ wa nìyẹn àwọn ò ní gbà fún a ní láti ṣe àlàyé nìyí ìdí jíjáde táwọn àfáà jáde lọ́tún lọ́sì nìyẹn pé kí ọba solomoni kó má kó ìsọkúsọ rẹ̀ wọ̀nranwọ̀nran rẹ̀ wóróworó rẹ̀ ìrébè rẹ̀ kó má kó bá àwọn mùsùlùmí kòkè kò béèrè. ìyẹn báyẹn lórí okùnfà àtòdé wá láti ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì ẹ rí i pé nínú àlàyé ọ̀rọ̀ mi mo sọ pé okùnfà àtòdé wá àti okùnfà àtilé wá mo sì sọ pé mo sì ti sọ mo ti sọ okùnfà àtilé wá pé ọ̀rọ̀ kìrìsìtẹ́nìtì ó wulẹ̀ wà nínú kùránì wa àti inú àdíìsì wa. ọ̀rọ̀ ànábì Ìsá ọmọ Maryam alayhi salam ọ̀rọ̀ ọ̀yá rẹ̀ ọ̀rọ̀ ọmọlẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tíra tọ́lọ́ sọ̀kalẹ̀ fún ó wulẹ̀ wá nù kùránì àwa mùsùlùmí àti àdìsí wa ẹnìkan ò lè sọ pé ká sọ bò ó ẹnìkan ò lè sọ pé ká kọjá ok mo wá bọ́ sórí okùnfà àtòdé wá èyí ni mo wá pín sí méjì okùnfà àtòdé wá láti ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì láti ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì ok okùnfà àtòdé wá yìí láti ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì mo ti ṣàlàyé rẹ̀ wípé àwọn ni. wọ́n fẹ́ fi àbá kékeré gba àbá ńlá ẹ̀rí sì pọ̀ lọ́jà búrátá lórí ìṣe wọn yẹn ẹ̀rí pọ̀ lọ́jà búrátá okay ìkékejì okùnfà tó dé òun ni mo pè ní okùnfà àtòdéwá láti ọ̀dọ̀ ìjọba nàìjíríà òfin orílẹ̀-èdè nàìjíríà ó fàyè gba kí ẹnikẹ́ni kó sọ òtítọ́ nípa ara rẹ̀ tàbí nípa ẹ̀sìn rẹ̀ òfin orílẹ̀-èdè nàìjíríà ó sì fàyè gba kí ẹnikẹ́ni kó sọ òtítọ́ nípa ẹlòmíràn àti ẹ̀sìn ẹlòmíràn níwọ̀n ìgbà tí ọ̀rọ̀ náà tó bá ti ní ẹ̀rí àkọsílẹ̀ tàbí ẹ̀rí ìṣẹ̀lẹ̀ láì ní láì da sàkání ẹ̀rí àkọsílẹ̀ àti ẹ̀rí ìṣẹ̀lẹ̀ rú mára wọn láì sì ní mú jàgídíjàgan lọ́wọ́ yẹ n tún wí kí n tó wá ṣe àlàyé ṣókí lórí ẹ̀ òfin orílẹ̀-èdè nàìjíríà fẹ́ ó fàyè gba kí ẹnikẹ́ni kó sọ òtítọ́ nípa ara rẹ̀ àti nípa ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè nàìjíríà ṣe fàyè gba kí ẹnikẹ́ni kó sọ òtítọ́ nípa ẹlòmíràn àti ẹ̀sìn ẹlòmíràn níwọ̀n ìgbà tí ọ̀rọ̀ náà bá ti ní ẹ̀rí àkọsílẹ̀ tàbí ẹ̀rí ìṣẹ̀lẹ̀ láì ní da sàkání ẹ̀rí àkọsílẹ̀ àti ẹ̀rí ìṣẹ̀lẹ̀rú mára wọn láìsí ní mú jàgídíjàgan lọ́wọ́. okùnfà àtòdéwá yìí láti ọ̀dọ̀ ìjọba nàìjíríà òun ló fún èmi àti ẹlòmíràn ní àǹfààní ká sọ nípa ara wa. ká sọ nípa ẹ̀sìn wa ìgbàgbọ́ wa ìlànà ìjọsìn wa òfin yìí kan náà ló tún fààyè gba kí èmi àtàbí ẹlòmíràn kó sọ nípa lágbájá ọmọ lágbájá kó sì sọ nípa ìgbàgbọ́ rẹ̀ ìlànà ìjọsìn rẹ̀ pẹ̀lú májẹ̀mú yálà ó sọ nípa ara rẹ ni yálà ó sọ nípa ẹlòmíì ni yálà ó sọ nípa ẹ̀sìn rẹ ni ẹ̀sìn rẹ yálà ó sọ nípa ẹ̀sìn ẹlòmíràn ni ohun tí òfin faramọ́ ni pé kó o ní ẹ̀rí lọ́wọ́ ẹ̀rí àkọsílẹ̀ tó lè sọ pé ibi tí wọ́n kọ sí rèé